lè gbẹ́sẹ̀ sókè. àlàyé má fagídí jayé. ọmọ yahoo tí ó pawó. ó lọ lọ́hùn ló ń ṣòjóró. àlàyé kọ́ṣẹ́ kò mọṣẹ́. òṣàṣẹ́ ò ń bá wọn ṣẹ. bọ̀dá ológo suji. gbogbo tí ó dánlódù whatsapp. gbogbo sugo ni kò lè wọ snapchat. Ah, olówó fẹ́ ra bẹ́ǹsì. onílẹ̀ ó fẹ́ yọ fẹ́ǹsì. mọ́tò yóò ṣe níje po. ìbàtẹ́gbó lóṣó tó ń ṣe po. àtẹnu bèbí. o oh, bèbí àtẹnu. ká má pàdé mọ́. ó fóònù sí ṣọ́jà mọ́ o. ara fún mi bó ṣe jí wá. my daughter daughter àpè mi ní sáàkì ta ló ní sáàkì wèrè. ta ló bí mọ wèrè. ọmọ tó ń gbé boko lura. ọmọ tó ń gbọ́ jà lura. ọmọ láti lò tí ò fura. wọ́n ṣe ní káyín mi pátá. oníbẹ̀sì lẹ́ ń wáká. òun wáyà òun. ọmọ ìwò òun wáyà òun. ṣé wàá pé di méjì láhùn. kó sì dànù ọtí aláti ló fẹ́ gé oníṣèmù ló bá dé kákọ́ ni kò yọwọ́ rí kíláìsì rẹ̀ ò sanwó rí ẹ̀fẹ̀ gbalẹ́rẹ̀ bẹ̀bẹ̀ rí gbẹ́ ti gbẹ́gbẹ́ rí gbẹ́. Atenu, baby. Oh, baby, Atenu. Show me can send my answer. Baby, buy me iPhone. Show my number, Latini. Baby, don't know my team. Oh, like you, also me. Oh, they never want to me.